pèsè ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ yìí onáà ni alkaulu mufid ala kitabi tawhid tí a fáwa muhammad bin sari al-usaimin su ṣẹ́rù rẹ̀ kitabu tawhid tó máa pé tíra kan ní tó pé muhammad bin abdul wahab mujaddid àsìkò ti wà yìí náà lọ́lọ́n lò ní ìṣẹ́lá ti ṣe kitabu tawhid nígbà tí àgbáyé islam ti bídí àti gba gbogbo kíbi tó pé bí ẹbọ nǹkan kan èèyàn ń ṣe ọlọ́wọ́ lò ọ̀bá yẹn ní irinṣẹ́ Muhammad bin Abdul Wahabi òun làwọn wọn pè ní wábíáwá wábíáwá wọn hẹ́tì lọ́wọ́ pé kò fẹ́ sáwọn tún fi hẹ́tì bí rẹ̀ wọ́n ni àwọn wábíáwá ní ọkọ̀ bàbá rẹ̀ ń jẹ́ Abdul Wahabi lẹ́yìn àwọn ti attempt àti pa ọba pàdé ọba kan tí ìyàwó ọba ti jọ́mọ́lé kí wàá ọba yẹn sọ fún ìyàwó ẹ pé ah, ọgbọ́n nǹkan tó ti lẹ̀ ọba tí wọ́n máa ń gbélé káàkiri ọmọ ti wọ̀lú wa yìí ìyàwó yẹn ni ah, sadaka súkàt ilẹ̀k ah orí lọ́rọ̀ tí wà bọ̀ yìí yẹn àgbà tọwọ́ lọ́rọ̀ wà bọ̀ ọlọ́run orí wà bọ̀ ni ni wọ́n á pè tó ìwọ fọkànbalẹ̀ níbi tó dé àmọ́ pẹ̀lú shirt shirt náà ni pé màá fi àwọn sójà sí nílẹ̀ fún àti àwọn owó mi dúkìá mi màá fi lẹ̀ káfi gbé iṣẹ́ tó gbé lọ́yẹ̀ káfi káfi tẹ̀ náà mọ́lẹ̀ rẹ̀ àmọ́ mọ́jẹ́ mi ni pé gbogbo olùjọba kọ́ńkà àwọn ọmọ mi ní ìmọ̀jọba àwọn ọmọ mi ìmọ̀jọba àwọn ọmọ rẹ̀ ní ìmọ̀jẹ̀ àfà bá farama dámọ̀ bí dámọ̀ ń fẹ̀mí muhammadu wa dáàmà níbi ìfẹ́nu ẹni tí ó bá mi ṣe dáwà tí wọ́n ti máa ti pa mi dáwà ètí wọ́n lé mi káàkiri yìí ó ti tó tí wọ́n lé láti ìlú kọmọdé ìlú ọba ń jẹ́ saudi saudi ọba yẹn lọ́wọ́ àgbà palẹ̀ nínú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala muhammadu abdullahi abdullahi àwọn malékì rẹ̀ wọ́n ò lọ bẹ́ẹ̀ nìyà àmáwọn èèyàn ń gbógun wá láti lé wọn kó bí wọ́n wà lọ́dọ̀ ọba yẹn nígbà wọn gbọ́ba yẹn ò le kọ̀ wá sẹ́ni tó gbógun wá tọ́lọ̀ ní kó dìfìtì àwọn ni wọ́n ń dìfìtì àwọn ń tọ́ yẹn gbogbo lẹ́lẹ́rúbáwá Arabia ní jẹ́jẹ́ tẹ́lẹ̀ ọba yẹn wọ́n á fọ́kọ̀ ẹ̀kọ́ Saudi Arabia lójú àlè Saudi Arabia ọba Saudi yẹn ni wọ́n fọ́kọ̀ rẹ̀ fún ibi Saudi Arabia ibi Saudi yẹn níbi oríire ó di ibi Said Saud ó di yẹ wa bí wọ́n ti pọ́n bàbá yẹn lé bàbá yẹn atẹ́gùn ẹ̀fẹ́ olùwà nàìjíríà torí ṣé Usman Fodio rahimahullah kò jáde kò ní nàìjíríà sí akó láfíríkà ìfà ńgbà tí lárúbáwá kan ṣe tíra kan tó ní ọmọ aléèké torí àsìkò kan náà ni àsìkò wọn pẹ̀lú ṣé Usman Fodio àti Muhammad bin Abdul àbùsùn kan náà gàtẹ́gùn yẹn fẹ́ káàkiri àgbáyé ńgbà tí àfáà sí tíra yìí pé iṣẹ́ muhammad bin abdul wahab ọmọ alekere ní ṣe usman fodio sheikh adam rahimahullah wà fún ní ara ọ̀ bóò ní ṣe usman fodio sí ìjẹ́kọ̀ ọmọ alekere muhammad bin abdul wahab bàbá sheikh adam ni a ṣe nítorí haúsá a ṣe nítorí aláwọ̀ dúdú ni a fún lẹ́sì pé ara ọ̀ muhammad bin abdul wahab kọ̀kọ́ sheikh usman kéw torí sheikh usman kòkó lọ afirka àti sheikh usman ni àtàbúrò rẹ̀ ní abdullahi fodi wọn kó láfíríkà ilẹ̀ aláwọ̀ dúdú náà ti gbogbo effort wọn gbogbo kí wọn yẹn ilẹ̀ aláwọ̀ dúdú wọn dì ní sheikh aminuddin abubakar láti kánú wá fún sheikh adama létí gbé rárá o tún bá ní atẹ́gùn sheikh usman eh, sheikh muhammad abdul wahab lọ́fẹ́lu sheikh usman fodi ò bẹ́ẹ̀ ni nítorí sheikh usman fodi ò jibril àfáàrẹ̀ ní niger òun lọ sí mẹ́ka àwọn èrè kírọ́dọ̀ Muhammad bin Abdul Wahab nígbà pé àfáà rẹ̀ kírọ́dọ̀ àwọn ìṣẹ́ dandan ni kí reflection ni ma mo máa bẹ̀kọ́ kọ́nà ṣé o tó ṣé o kírọ́dọ̀ what do you call it Jibril Jibril yà kírọ́dọ̀ ṣe náà ti wá dákẹ́ nù ó di wa sotira yìí ó are very very important mo máa sábà sọ̀rọ̀ nípa rẹ̀ ọwọ́ <coughs> sheru ṣẹ́rù sheru mo mọ̀ táwọn afáǹsẹ̀ lórí ẹ̀ tí mo sì yé sẹ́lì sí 20 to twenty tó fatu ń gbọ́ fati umajid òun si sí ẹ̀ta àkàrọ̀ mọ́lá nù fatu umajid nígbà tá a parí àti mú tírí àmì ló ń gbogbo ẹ̀ fati ṣẹ́rù kìtàbù tawhid ni fati umajid nígbà tí kan wọ nàìjíríà àwọn ará sunna sunna mọ́là wa ni kó mọ́ gbégbá kuma Lagos wahala ni wọ́n yà ń Lagos títí Fatima jí fi kárí máa yà máa fotokopi ni a ma photocopy ni ó yà lè rí títí títí àwọn afẹsẹ̀ kìtàbù tẹ̀wé wọ́n ọba Saudi àwọn ọmọ bàbá yẹn ni bàbá yẹn ni ìjọba ìdílé kan ní ìjọba ní Saudi bàbá sàúdì yẹn àrọ́mọdúnmọ́ rẹ̀ ní abdulaziz bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi wá dìgbà tó ń bẹ jùbọ́ sí lẹ́yìn náà àwọn tí wọ́n ń jẹ àfáàgbà tí bá kọ́ mọ́ kọ́ kiri kan abdulaziz bin abdullahi wọ́n kọ́ pé al-sheikh al-sheikh al-sheikh àrọ́mọdúnmọ́ sheikh abdul muhammadu bin abdul wahab àwọn sufi ah, wọ́n hate bàbá yẹn dójú ẹ̀ wọ́n gbọ́ wábíyáwá wábíyáwá àwọn ọmọ báwí wọ́n lè sọ̀rọ̀ wábíyáwá òun sọ̀rọ̀ wọn bí wá pé wá bí wá tó gbé ara o akéde àtẹlímà náà gbé wá ọlọ́nkọ́ bá sọ lẹ́sọ̀rọ̀ peter ń kàlọ́ náà ni báàbù máa já anabáàbì àbí ọmọ yàbùdó àwùsàn báàbù ti wá pé àníṣẹ́ nínú àlùmọ́ wà yìí àlùmọ́ mùsùlùmí ara wọn tó mọ̀ bá wọn bòòsà báàbù máa já àlàyé tó wá anabáàbì àbí ọmọ kí àwọn kan àlùmọ́ yìí yàbùdó àwùsàn wọn bá wọn bòòsà fi fi masáìlì láti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí àwọn ẹ̀kọ́ ta rí kọ́nù báàbù yìí al'ola aláàkọ́mbẹ̀ tafsiru ayatollah nisa tafsiru tó sọ aya sọ́tọ̀ nisa tó sọ pé wòye kọ́lù ta'ala alamtara ilẹ̀lẹ́dẹ́ na otu nasiba min kitab o ráwọn ta fún ní tíra ta fún ma àtàwọ́rá àti injila ba fún ma kur'an ó di yominuna bi jibti wa tagut tí wọ́n gba òsàgbọ́ àti tagut tí wọ́n àwọn tá wọ́n ní mẹ́fà wọ́n ní mẹ́fà ìsìlámù fa àmọ́ wọ́n tún wá gba òsàgbọ́ àti tagut ìṣẹ̀lẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ lásìkò wà yìí nígbà tí sunday gbogbo dìde ara wọn afá mùsùlùmí tó sọ pé ẹsọ pọ́ọ̀tì ẹ̀ ẹsọ akéda ni ìyẹn ń pèrè ẹ̀ ló sà ẹni kò máa sọ pọ́ọ̀tì ẹ̀ ọlọ́ọ̀bá yominon dípkì wọ́n gba dípkì gbọ́ òòsà wọ́n la àwòsàn ọ̀tàgóòt àti gbogbo nígbè tàgóòt tí wọ́n pẹ́ pé kí ni tàrífù tàgóòt ìtumọ̀ pé kúlù máa yóò bá dundun ní láàyè òwò rọ́ọ̀bìn máa mẹ́nà tàgóòt àrífù tàgóòt ni kúlù máa yóò bá dundun ní láàyè òwò rọ́ọ̀bìn gbogbo tó bá ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́ọ̀bá tí nǹkan náà ti yọnu sí i. a nípa nàbí ìsáni tàgóòt torí wọ́n jọ́sí fara bìí àbílẹ̀ kọ́ ni àbẹ́kọ̀ farama àmá gbogbo ní máa ń jọ́sí fọ́lọ́ tó náà farama wọ́n forí kalẹ̀ fún farama ẹ̀kárì ẹ̀kárì kárì ó di kúlù máa yóò bá mi dúró ní tààrífù tààgùtù ni ó di àwọn tó náà gbọ́dọ̀ bàbá tó náà ń mọ̀ nípa Islam tó tún wá yù mí náà wọ tààgùtù àìsàlẹ̀ síwájú afẹ́àníyà ẹlẹ́kì tafsiru àti máa ìdá تفسير آية مائدة وهي قوله تعالى قل أنبئكم بشر من ذلك من مصيبة عند الله تنفينيرو نقاتي àwọn tẹ́gbẹ́ ẹ̀sẹ̀ tí wọ́n burú jù bá ń lọ ó burú jù bá ń lọ ó di ẹ̀yìn tọ́lọ mẹ́rin láàánà olùlọ́ọ̀hù àwọn tọ́lọ ń láàánà láàánà ní pọ́lọ́n gbé wọn jìnà sí kẹrẹ ó di tọ́lọ da hun lọ́wọ́ mi rahmatihi ó di ọgọ́dìbà aléhì tọ́lọ tẹ̀ bínú sí wọ́n jẹ́ alamínà ń kílọ̀ tẹ́tẹ́ ni wàhánáàdì ọlọ́wọ́ sọ́dún wọn di ọ̀bọ àtẹlẹ́dẹ̀ àwọn yahood ọlọ́run sáwọn kan dọ̀bọ̀ nù wọn ọlọ́run sáwọn kan dọ̀lọ́dẹ̀ nù wọn fàmílà tààgóòt àwọn náà tó ń sin tààgóòt àwọn olóòsà ìwọ tó ń bọ nǹkan mí lẹ́yìn tó ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́wà ohun tó lọ́n fi ọwí àwọn lè jẹ́ ẹgbẹ́ ògbóni tó lè gbẹ́ ọgbẹ́ olóòsà ó di ẹwà òtù àwọn tó pé wọ pẹ̀lú àwọn ẹlẹ́dẹ̀ أو أبو كنانين سبق تفسيرها أتلاته والشاهد منها هنا وعبر التابوت أو أنتم جوسفون كميلا يولوبا الثالثة عليك تفسير آية الكهف تفسير آية ونصوت الكهف يعني قوله تعالى قال الذين قلبوا على أمرهم وانتقلوا ربهم وعلى مراكاف نتاخذن لنتاخذن aléhìn masjida a kọmọ́ra sí ní orí wọn lórí ni ya ni àwọn tó kọmọ́ra sí lórí sàárè ni sábàkà bayanin ma'anáha a tàlàyé síwájú arọ́bìá ẹlẹ́ẹ̀kẹrin wàhíyà ahamuha olólùfẹ́ lágbájú nù ẹ̀ ma mẹ́nà al'iman bí jibti wa ta'abot kí ni tún ma jibti òsàríbọ àti ta'abot wà lọ́wọ́ ètìkáàlù bí kálù sí ti yẹn kan tàbí pẹ̀lú kọ gbà pé yes àwọn alágbára ń bẹ báwọn yẹn ti lò pé òòsà ìjọba tó ń pè ní òòsà káàkiri àdúgbò pé ah alágbára ni ẹni tí ó gba ẹnikẹ́ni à ojúṣe ọlọ́run ni bá kò sáàdù wa wọ́n ni ojúṣe ọlọ́run lẹ ìlú àwọn nù ànípe tilẹ̀ yorùbá àwọn ọmọ afọ́kàtẹ̀lẹ̀ asáàbù ọmọ báàdù ọmọ anífàtẹ̀ àbíkẹ́ yẹn ṣe déédéé èròǹgbà àwọn tí wọ́n ń bọ òsà máa bá gbogbo ha lẹ́yìn pé ọkọ̀ fara máa ma àrífàtí bùtùlánù kí ẹjẹ́ máa pé ìṣìnà ni amal iman bi qalbi wa i'tiqad àmá tẹ́rí kí yàn gbàgbọ́ pẹ̀lú ọkàn kọ́lẹ̀ láti ọkàn sinu la shakka fi fi aya aya wa ما بغضها ومعرفة بطلانها ما كان gbà kan pẹ́gbọ́ gé ma bínú sí àmọ́ gé yẹn gbàgbọ́ pé irọ́ ni fa'áza ya àtàjù ilẹ̀ tafsir ilé ìdí àlàyé fa'in kánà wá fíkún asáàbà bìnà àlà àná àsọ̀hì tí ẹ bá gbà pé àwọn olóòsà ní táwọn náà ti ọdá bí i sílẹ̀ nílẹ̀ yorùbá ní ìsìn ọlọ́ọ̀bá kọ́ wọ́n pé wọ́n ẹ̀sẹ̀ gbé kí ní èdìdè nílẹ̀ Yorùbá ní ìsinmi pé pàápàá jùlọ lọ́sùn state èyàn ará Ọ̀ṣun state gómìnà yìí tó kó mbẹ́ ọ̀hún Ẹlẹ́gbẹ́sọlá lọ́dá wàhálà ayẹlẹ fún yìí tí wọ́n lọ sórí ẹ̀tẹ́lẹ̀ àwọn méjì wọn ṣàdúrà Muslim ṣàdúrà Christian ṣàdúrà ó ti máa sinmi ní ìsìn àwọn olóòṣà náà ṣàdúrà àwọn ní àwọn aláta àṣàbílẹ̀ àwọn ìṣẹ̀ṣe máa ṣàdúrà ti Islam tán wọ́n ṣàdúrà ti Christian wọ́n wà pẹ́ nìkan ìní ọ̀run mílà yóò máa pí ọ̀fọ̀ yóò máa pọ̀ yákanyàkan ó di bọ́dé ń fáwọn mùsùlùmí lówó tó ń fáwọn christians lòun náà ń fáwọn náà lówó aburú tí alágbèsọ láyìn dálẹ̀ ní aburú tí ní gánà fi gàn ẹnì kan ò ní ìran òsà lọ́wọ́ àbíkọ́ lọ́wọ́ yẹ pẹ̀rẹ̀ ọyà túbàrà dọ́ ọlọ́wọ́ bá ó di wa ọba àwo ọlọ́kọ̀ọ́ba àsọba yẹn lẹ́sàn rẹ̀ ndí òní mo sọ fún wa pé sọ fún wa pé lọ́ọ̀kì tó bá ní ẹ̀sìn àdáyébá ìsìláàmù ni ó ní tó bá ní ẹ̀sìn àdáyébá ìsìláàmù lẹ̀sìn àdáyébá ó ní àti christian àti muslim gbogbo alágbà pé adama ní bàbá gbogbo ọmọ ènìyàn adama dàbí musulmi ni adama àti àwáwò so which way ẹ̀sìn tí wọ́n ṣe ẹlẹ́sìn àdáyé bá ó di yéwa bó ṣe lọ nìyẹn ọlọ́mọsá àfọ̀rọ̀ yìí ọlọ́ba mo jà máa ṣe bọ́ ọlọ́ba náà وإن كان موافقة أصحابها ولا يعتقد أنها صحيح، تيه باب بانتوان سيكبو أمكو باكو يدودوني فإنه لا يكفر قد كفري لكن لا شك على خطر عظيم أما قسيب يبقى أول وني وطول برا أول أول وني أول وني فنسني أول بسيطة أول بسينو أول يخشى أن يودي به إلى حال إلى الكفار تقول إلى الكفر تقول bí hal olóṣe pé yóòṣà ń bẹ̀rù àyíòdì bí hal ilẹ̀ kófòrò ó lè bọ́ sí àsìkò kan kó bọ́ àwọn kèfèrí wọ́n yá dùbìlá ọlọ́ọ̀bá kó sànú àmúdà dábọ̀ ẹ̀bọ̀ wọ́n ọlọ́ọ̀bá anything ẹbọ anything ẹbọ kófòrò shirk láti kó àjìnà sí ó ní wa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kọ́dẹ̀ sànú wa anabi muhammad nígbà tí adi bin asim ọ̀kan náà wọn sọ̀hábà tó gba islam christian ọba ni ya rasulallah wọláyé mo gba islam tó pé mo gbà fún gbogbo nǹkan tó wà ní quran òdodo ni àmọ́ àyà kan bẹ ní quran tó sọ pé ìtàkàlù àbára òwòrùbá náà mo arbaba min dunillah wọ́n mú àwọn pastors wọn àtàwọn àfáà church wọn wọ́n mú wọn lọ́lọ́ àìjọ́sí fáwọn pastor wa àrẹ́bì ní ara ìjọsìn tí wọ́n tí wọ́n wí yẹn kọ́ ṣé ń tọ́lọ́ ń ṣe léèwọ̀ wọ́n máa ń ṣe ẹ̀tọ́ fún yín níbẹ̀ eléyìí wọ́n máa ṣe ṣé ń tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ wọ́n máa ṣe léèwọ̀ fún yín níbẹ̀ ìmú wọn lọ́lọ́ náà nìyẹn eléyìí ni àlàyé tí Muhammad bin Abdul Wahab wá sí bàbá yẹn mufakin lani ó ní wọn mùsùlùmí ti ṣéwù kan máa ń pàṣẹ fún tó sì kó àṣẹ yìí takò náà sí koran tó wá ti mú ṣéwù yẹn lọ́wọ́ wa ni kí kíṣẹ́ òkan lọ́gbọ́n ní Ramadan ọgbẹ́ ìkóló máa ṣe tún ẹ máa jẹ bá wù yáre kò sí nǹkan tó yá Ramadan tó ti ṣe òlọ́sọ̀rọ̀ òun náà tẹ̀lé o ti mú ṣe kẹ́nẹ́gbẹ́ jẹun ní Ramadan yẹn kódà ìjẹun ní Ramadan yẹn ẹ̀sẹ̀ yẹn ò tó ìmọ̀ tẹ̀láṣẹ̀ ṣéwù yẹn lórí ìsìnà ó di yé wa bó ṣe rí nìyí so anybody anybody tó bá pa wọn láṣẹ ni wọ́n gbà tí ọ̀gá sí ẹ̀rí ẹnu Kùránì àti Sunnah tí a sì ń gbèsè ayé àwọn sàhábà kọ́ mọ́ mú nǹkan rẹ̀ tó bá pè nǹkan ní ìwọ̀ wá ní ọlọ́run ọba pèlú ìwọ̀ ànábì pèlú ìwọ̀ súnà ànábì àwọn tàbí pèlú ìwọ̀ fáìn àmọ́ káwọ̀ ẹ̀kọ́ kan jókòó kọ́rọ̀ kan kọ́rọ̀ pé kékeré kan ìwọ̀ ni ó di yé wa ọlọ́mọta àfọ̀rọ̀ yé wa. alhamisa ẹlẹ́ẹ̀karùn-ún káwọ́lùhùn inú gbólóhùn wọn gbólóhùn yẹn هذا السبيل من المؤمنين قالوا يقول ايه كل اكسم من داج مسلمين لا من داج مسلمين لا آه. ها عندما دعيت ان الكفار كانوا كفر الذين يعرفون كفر وتع ما كل كفر هذا سبيل من المؤمنين تي وما نجا مسلمين باب زباين قولي سودي قالوا قولي سودي لوريبو يعني ان هذا القول كفر وردع فان ان هذا القول بلوي إيه؟ كفر وكفر وردع لأن من زعم أن الكفار تبقى ما في كفر تبقى في كفري الذين يورف كفر تعمل في كفر أهدا سبيلا من المكوية أما نجمو من له فإنه كافر كفرين لتقديم كفر على الإيمان تلوب كفر بالإيمان títà wà kan wà ní kan nílẹ̀ yìí gbà kan sista Sarah ọwọ́ àárí admission ní Zaria poli ní ó wà nínú bàmàlìntì accountancy lọ́wọ́ àbígẹ́lẹ́ ń pè wọ́n bá tó rí admission ní abu ó lè rán ní courses méjì papọ̀ ń lọ nínú bàmàlìntì lọ sí abu ó lè parí méjèèjì pẹ̀lú good result búra kan wá fẹ́fẹ́ búra náà ti di phd holder ní lecturer ní búra yẹn ní Kaduna University of Kaduna ibẹ̀ ọmọ abẹ́kùsà wa ní sísá yìí búra yẹn ní ọmọ ẹ̀dẹ́ àbí wo ni mi ò rántí lọ́rọ̀ àyìn wọ́n fẹ́ fẹ́ ń bá yarí ilé ẹni sísá ilẹ̀ ń gbọ́dọ̀ ọ́nkù rẹ̀ tí wọ́n ti wálé ọdẹ bọ̀dúdárì àwọn ti pàdé ní yunifásitì wọ́n bá lè bẹ ẹ̀rọ àyìn pé àwọn fẹ́fẹ́ wọn dára o ó ní bàbá rẹ̀ OPC ní bọ́ bẹ́ẹ̀ fi dẹ́rù bà wọ́n ni o bí kò ní gbà kankan wọ́n bá wá sọ fún mi pé báyìí báyìí báyìí báyìí báyìí wàjá lọ bẹ̀ mo mọ bọ́ra yẹn rí mo mọ bọ́ra yẹn yóò ti ju wa gbà lábá lọ sílé rẹ̀ ìgbà ẹni wọ́n tẹ̀ jàjà ṣẹ̀rí àtà so ẹgbẹ́ ilé àwọn abúrò àyẹ̀ wọ́n jẹ́ àgbẹ̀bẹ̀ gan ibi ẹgbẹ́ ilé tí wọ́n gbé wàhálà ṣẹlẹ̀ ń bẹ̀ gan ní kabala yẹn ọlọ́run ní kọ́ wọnú ilé wọn ilé alájà mímu sára náà wọ́n gbé ọlọ́run ní kí wàhálà yẹn wọnú ilé wọn ní aná rẹ̀ tọ́jọ́ máa gbóhùn náà bá fún nílé ní Sultan Road ní lákàbá yìí ní bọ́ọ̀tù tàṣẹ wọn á fún ẹ kókó máa gbé ní wọ́n bá gbé mi gbábá lọ bẹ̀ báwa lójú ọ̀nà báyìí lójú wá bẹ̀rẹ̀ wọ́n ní bó lọ sí bọ́ọ̀tù ẹ̀yà máa lọ àti wà àti wà àti wà lónìí in fact nígbà tí a sọ̀kalẹ̀ ń bẹ̀ ojú pa wọnú yàrá pálọ̀ títí rúùmù brian nàbà wọlé wọ́n ní àmì ìmùtíjú yìí gan ni o wọlá ẹgbà bọ̀ mọ̀ pé afá yìí ni ìfẹ́ sílẹ̀ kò fún yìí àwọn ọmọ agbóhun yìí mọ̀ ọ́ pé a ah, kò yẹ kí tí báyìí mo ti rí gan ni o ṣùgbọ́n ọlọ́tì ọlọ́tì bí ẹ̀yin náà abábẹ́ aláṣàdúrà bẹ̀rẹ̀ ìwà ni kùlìsíìsì sáárà olùfẹ́lẹ̀ yìí aláàkọ́ ọmọ abẹ́kúta ní sáárà bàbá rẹ̀ tí wàá ní olórí àwọn APC OPC ní APC OPC báyìí àwọn OPC yẹn sì wọ́n balẹ̀ gan-an bàbá rẹ̀ lórí àwọn òkè tí bá fi dáhùn ee kàbíní ọgbà lójú kankan mọ́ ẹ̀rọ dáa ẹ̀sẹ̀ rí ọ̀rọ̀ mùsùlùmí ní òfin ní ọ̀rọ̀ mùsùlùmí súnmí ẹ̀wọ̀ nísì ẹ̀wọ̀ nísì ẹ̀wọ̀ nísì wà nísì christian ẹ̀ntọ́ fún nílé wọ́n táwọn mùsùlùmí lémi kó mi tí mo wà christian ẹ̀ntọ́ fún nílé ṣé mùsùlùmí lè ṣe bẹ́ẹ̀ mo ní àbá mo náà mùsùlùmí lè ṣe bẹ́ẹ̀ ó ní mùsùlùmí mo ní wọ́n lè ṣe àbí àyínlọ́tẹ̀ mùsùlùmí So o lè ṣe orúurú ibà ìfẹ́ nù mo sì you are a muslim you can do it Only for your information èmi wá ní muslim to sin to ju bá wọn mo ní muslim to sin to ju bá Nafiu, lọ náfíù kaná anáàrì wọ́n sùn létí wọn náà nàmì ní bannawa <coughs> náfíù lè kàtó ní nàmì ń gbà yẹn ní jíárì ó sì before ẹ̀nà ẹ̀rọ mọ̀ bọ̀ wá kọ́ mọ́ wá gbébẹ̀ wọ́n ní kọ́ wá máa kó gbẹ́gbẹ́ nìkan láwọn yẹn bá ń gbé mọ́ káàkiri pé náfì mọ́ ti bọ́ àná rẹ̀ nílé kò lẹ́ mú ọwọ́ èkó ní ilé kò ní lémi kàbínà ju ilé family house wọn ní láàrin àlọ́ àti ilé tó wà ń kọ́ mọ́ bàdá wa yìí wọ́n ní ni náfì mọ́ ti bù ní onímọ̀ ti bù wọ́n lè kó ìlú ká ìmọ̀ àná ní abáka ó bù nílé wọn ó bú nílé mo nílé wọn fọ nílò ya ilé bọ́s kọta odidi ilé ní nẹ́fì gun àná rẹ̀ bàbá yẹn nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ ní káríkà mi náà ló kó lọ Sókótó bàbá yẹn bí àwọn lárúbáwá yẹn ló kó lọ Sókótó ó talé yẹn twenty two million twenty two million yàrá ó talé yẹn ó yọ two million ó yẹ fún nẹ́fì nẹ́fì wọn rárá o ń wọ̀ gbà tí ọba ìbá rí nẹ́fì alọ́ ọbẹ̀ ní òní ẹ̀mí alọ́ Sókótó wà ní káyà bẹ̀ tí ẹ bá rí ọba ìmọ̀ ti fún nẹ́fì ọwọ́ fún ọ ní bọ́ọ̀sì kọ̀tà tó ń gbé wa ní sẹ́kùsùn mo ní ìwọ yọ ẹ̀mú sùn you can do it kó bá kọ́bá ní mẹ́rin dáúdà bọ́lákàlẹ́ kọ̀lẹ́ yákọ̀bá àá kó ké máa múta ní múná kárí fọ́dájà rí máa díjà ó ní wa so musulmi èyàn gbọ́dọ̀ gbà láyé pé kéfìrí kẹjù musulmi lọ fine èyàn dáadáa ń bẹ̀rẹ̀ àníwọ̀n bá ti ní èyàn dáadáa ní wọn lára wọn dáadáa ní musulmi náà kọ̀ prefer wọn ju musulmi lọ no no no no ó ní wa ọlọ́mọsá fọ́rọ̀ yìí pé I wà plan lórí ọ̀rọ̀ ìrẹsàn náà pé bẹ́ẹ̀ni iplc ọ̀rọ̀ gbogbo ojú ẹ̀ àti jàbàjìkàbán kọ́ wá ẹ ó sì wà young ó wà energetic sí èbó ni kó náà mọ́ sọ nǹkan tí ọba mo tó náà kan sáyé ti sáyé pé kó wà energetic ọpọlọ lábẹ́ mi ṣe ọpọ iṣẹ́ ọpọlọ ni ó di yé wa ọlọ́run fún wa mùsùlùmí dáadáa kan gbọdọ̀ dìbò fóṣù banjo against Tinubu. Ah. Ah. àjànàkú kọjá nǹkan mọ̀ orí nǹkan pèrè tí a bá rí rí a máa parí rí wọ́n ní àjàlọ́kú yọ lókèrè wọ́n lè mẹ́gbàdá ní ah. ọlọ́ọ̀bà kó sànù wà ọlọ́mọdé àfàrà yíwa ọwà price yíò gbogbo ayé ara ń táwọn kẹfìrí ẹ̀ tí yé ti mọ́lá bọ́kàrù gómìnà àwọn ẹ̀kọ́ tó mọ́lá bọ́kàrù kọ́ wà ní ẹ̀kọ́ ń pa àkídà ó di wà ẹ̀kọ́ ń pa àkídà ó la ti bá amẹ́ríkà lónìí kò sẹ́ni táwọn amẹ́ríkà 80 yọ̀ wọ́n wá bí wá lọ àwọn tó ń pè ní sàlàfíà àwọn tó ń pè ní alùsùn wal jamaa wọ́n gbà pé ó ti jà ní ọ̀bá àmà rúùlù lọ́gbà lágbà láì kọmọ fàtẹ̀síbà rẹ̀ mọ́bí náà fún tẹ̀síbà ọ̀rẹ́ kọmọ mọ́bí náà inú rí pé òun sì mú tẹ̀síbà lọ ọmọ fàtẹ̀síbà rẹ̀ kò sí aburú bẹ̀ ẹ́ ọ̀bá kan ń pè ní alùsùn nà mọ́ wọlé ìrẹ́jọ́ kan bá bá tẹ̀síbà kẹtó aláàjì kí ah, lélẹ́ ọ̀dàmú ah, gbẹ lọ́wọ́ bá náà oh, ọlọ́run sànù wa tẹ̀síbà bí wá ń ó di ọlọ́run bá kó sànù náà nílùú ẹgbà kan ti dànù wọ́n ti tó kókó rẹ̀ wíwá ó bá kó sànù wà ní ọlọ́run bá kó sànù wà ní in everything kiri politics nìkan in everything ó wà هي وهي مخصولة بالترجمة هناني انت اقبلوا قلوتما ان هذا لابد ان يوجد في هذه الامه كما كرر في ذلك حديث ابي سعيد وعندما كسكسي بيجي بيك ó fẹsẹ̀rẹ̀ rẹ̀ pé àwọn tí wọ́n nírú àwọn àkídà pẹ̀lú àríwọnú àlùmọ̀ yìí àríwọnú àlùmọ̀ yìí gẹ́gẹ́ bí àdísí àbí sa'id al-khudri fi wà asáàbì a ẹlẹ́ẹ̀keje تصريعه بوقوعها هو درج كي به يعني عبادة الأوثان في أرام ثم بوسة والترجمة التي أشار إليها رحمه الله هي قوله انتم تمثين صفوة تنتقى صفوة نان انتي ولو باكي أفاس الواقع باب ما جاء أن بعض هذه الأمة يعبد أوثان ara wọn kan náà musulmi tó ma bá musa ó di yẹn wa hadith abi sa'id huwa qawlu sallallahu alayhi wa sallam hadith abi sa'id náà ni gbogbo náà gbogbo láti tàbí an na sunan min kana qablakum wallahi dájúdájú ẹ ma tẹ̀lé ti sí àwọn tó síwájú yín ẹ ma sọ aduwa kabar kabar kakwai ẹ ma tẹ̀lé gbèsè gbèsè ma ti gbèsè bẹ gbèsè ma ti kírìngẹsẹ àtàwọn àdáhàlú wàhídìí rẹ dábùlà dákàtúmùwà ní kí n máa wọnú wọ láǹkọ̀kọ̀ ẹ̀yin náà fẹ́ wọ̀bẹ̀ ẹwà mùsùlùmí pàápàá lórí yorùbá wọ́n ti ń kọ́ sí àwọn christians wọ́n ti kọ́ sí àwọn christians kí n sì táwọn náà ti ṣe dára máa lọ làwọn èèyàn ti ń dìgbò ẹ̀jẹ̀lẹ̀ gbàgbà mùsùlùmí ẹgbẹ́ ansaru dín àwọn nawaru dín ilé mẹ́mu àlùkò máa bínú sí nìyẹn ó ní mo wá síwájú ilé òun wá ti wá sí pé kó mo ni kó mo sàdúrà ẹ àwọn ọdún tó ti dínkù sọ pé wọ́n ti kó tí kó lẹ̀ parata ọdún àìkú tó bá wà lóde àbí wọ́n ṣe lóde náà ni tó wà ní hall wọn ló dábàá máa ṣe àwọn agbéwà ní wájú wájú ilé wọn ọjọ́ ní ọdún ìjọba jọ́sọ̀ ní oní àmì ìrù gbóhùn tí ẹ̀ tí mo lè jù bẹ́ẹ̀ lẹ gbé wájú wájú ilé mi tí a wá ní kó mo bí ilẹ̀ ń bá wì. ó ní mo ní kó mo ń gbóná sí ni ẹlẹ wa nípa nífẹ̀ẹ́ òtọ́ tó nífẹ̀ẹ́ aláàjì mọ́ra kiri ọlọ́ọ̀bùdó àforíjọ adéwà lọ́dẹ ní orobin wọ́n bá ní àwọn ìwádọ́ wájú wájú kó mú bá ní aláàjì ẹmẹ́dìdè ẹmẹ́dìdè aláàjì ní kí ló ní wọ́n ní à Suleiman ní tí a sọ̀rọ̀ ní pé tí ó ráwọ̀ yẹn fi ń sàròyé ẹgbẹ́ tó wá ní kú mú yẹn ọkàn wọn wà bí wọ́n pay attention ní a mo ṣe gbà fẹ́ kí wọ́n pay attention ká kó máa dijú tí ì bá dijú yẹn wọ́n fẹ́ sàdúrà wọn á pay more attention ju oníṣèlú náà gẹ́ẹ̀tì mi ọ̀la ìbí bàbá yẹn ti tọ́pẹ̀ bí bàbá yẹn ti tọ́pẹ̀ bẹ́ẹ̀ ni Sheikh Abdulaziz ọlọ́ọ̀bà majors àwọn náà wá bí ìyàwó aláàjì Saka Yusuf ọlọ́ọ̀bà máa ọmọ jáde kó nínú tìǹà kókó láyọ̀ àwọn ni wọ́n á so igi àwọn ọmọ aláàjì Saka Yusuf máa wọ́n ṣe àwọn ìwádìí olóyè wọ́n bẹ̀ ní Iran road rárá o Iran road ló fi síbi ilé tuntun yẹn ó ti ṣe bí ọ̀yẹn ó ti thank you very much láàrin ọ̀nà ọ̀nà tó lọ mọ́nífàṣẹ́ rò rí ẹni so la máa mẹ́ ní ọkọ̀ ìyàwó àdìyàwó àmọ́ wọn fẹ́ dìde mú bàbá ẹ̀dàkàbà náà dìde tó lọ bàbá ẹ̀dàkù náà fẹ́ bẹ̀rẹ̀ àdúrà mọ̀ fún dìde dúró mbá sí àfihàn rìn lọ torí ìrìn sọ pé kí ọba ẹ̀ má dìde àdúrà nígbà tí wọ́n ní ọkọ̀ ìyàwó tó ń bọ̀ wọ́n tó ká dìde mú bàbá ẹ̀dàkàbà dìde tó lọ bàbá ẹ̀ má dìde àbáyé náà ti jù mí bàbá ẹ̀ bá jókòó nígbà tí nígbàtí wọ́n ti parí tí wọ́n ṣe bàbá yóò dìde bí náà dìde àtàwọn díẹ̀ kọ̀ọ̀kan dìde nígbà bàbá yẹn ni ẹ má rò pa àṣegbéraga ni tó àṣàtẹ́ ń ṣe yìí kì í ṣàṣà ìsìláàmù ní láàfin dìde ibi pẹ̀lú sheikh suleiman láàfin dìde kì í pa àṣegbéraga ni bàbá yẹn má sọ báyìí jọ yẹn láì gbà yẹn ni wọ́n ti sọ́ọ̀fù àníde fún ọkọ ìyàwó àti ìyàwó dàmbá káàkiri àdúgbò ó di eyín bó ṣe rí nù <coughs> ẹ wò nísìnyí gbogbo ẹbá lọ sóde wọn pé Allahumma salli ẹ̀yìn Allahumma salli aláàfẹ́ yìí ẹ̀ka christian ni bàbá rẹ̀ kíní jẹ́ kíní jẹ́ ní christianity crossing mo yẹn kí mo bẹ́ sọ àmì máa jẹ́ kí máa fọ́lọ́ dé ìbò sí ẹ̀yìn <laughs> wọ́n ní ọdún máa ṣe mẹ̀tìmẹ̀tì wọ́n ní ara òsì mẹ̀tìmẹ̀ wọ́n máa wí kéde mẹ̀tìmẹ̀ mo gbé sí akọ́ ni wọ́n pé bí arókò bí arókò làwọn báyà bí ọlọ́wọ́ bá kó sáà alájì ní arókò làwọn náà wọ́n ní kéde mi nìkan ní òun àwọn náà mọ̀ ń parẹ́ sí mẹ̀tìmẹ̀ àwọn náà mọ̀ ń parẹ́ mẹ̀tìmẹ̀tì ó di wa kọ́rọ́sì ni wọ́n ń pè ní kìtẹ́lẹ́sì ó di yóò máa sí pásítọ̀ máa wí nǹkan tẹ́ máa wí tẹ̀lé mùsùlùmí alábìyòsí bẹ́ẹ̀ kódà àti bá lọ sí hajj tẹ́bẹ̀ sí labbaik Allahumma labbaik ní ti ṣe dé àwọn ìdúnkà kò máa wí tiẹ̀ kìrìsìtánì kan máa wí ẹ máa gbé àbíjọ id Allahu akbar kìrìsìtánì kan máa wí gbogbo ìdúnkà kò máa wí tiẹ̀ ni ti ṣe dé àgbékalẹ̀ ni ẹ máa ṣe kúrọ́sìn ṣe kúrọ́sìn náà ni kí máa bí ṣe sọ àkúrọ́sì ọ̀rọ̀ yìí torí kó gbé ọkọ̀ pa yà ń wú kàkàkiri àdúgbò jẹ́ kàdúgbò kalẹ̀ díẹ̀ síwájú àwọn èèyàn wáàsí lẹ́kẹ́ mẹ́sí káàkiri àdúgbò ọlọ́gbọ́n láti wáàsí ẹ̀lọ́sádùgbò kan wọ́n lẹ́yìn lókùnkù sábúrú bẹ̀ alọ́sádùgbò àwọn báyìí kan bàbá ajọ́gbé bàbá fáìn alọ́sádùgbò wọn ní abàtú àkọ́lá àdúgbò yìí ń gbà yẹn ni wọ́n lẹ́wà lókùnkù bẹ̀ fáìn sábàtú àná àdúgbò yìí lọ gbà yẹn alọ́gbé bẹ̀ ń gbà yẹn tàbí lọ bàbá rọ́bì àwò àbí bàbá níṣà àmà hàn wọ́n lè wà ló gbogbo mẹ́rin àti bẹ́ẹ̀ mẹ́rin gínú kí lákọ̀wà àwọn náà kọ́lá ń sẹ̀mí ó di wà mẹ́mọ́ wọ́rì mẹ́mọ́ wọ́rì ẹwà gbọ́n máa ní àgbé ìkómọdé mẹ́jọ fúnlá máa fi lọ́rọ̀ ìjọba ọlọ́ọ̀bá ọlọ́run kó sàánú wa náà kí náà wí lọ wọn alẹ́kùnmù sẹ́lám Kò ní tẹ̀lé wọn. وربو قومك سمعت فضل وصل سمعت فضل بسلة اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم أما قم أبو تبين هرعوا نبويها لني يدع لبيع حساب رمه كاسي اللهم صل على محمد وعلى محمد وسلم أما دوني قلت الآن أمريكا بقول إيش يوم alọ́tíyàwó ní jẹ̀bù nígbà mọ̀lẹ̀ gbé ya jẹ̀bù níyàwó ẹbá débẹ̀ ní àfáàtọ̀ bẹ̀rẹ̀ àdúrà lọ́bá ní nítorí tọ́lọ́wọ́ owó tó wọ́n kó bẹ̀rẹ̀ lọ́lọ́wọ́ bá yá àdìdí dúwà mẹ́ta dúwà bẹ̀rẹ̀ àtọ́kọ ìyàwó àtàwọn jẹ̀mọ́ ìbọn lọ́lá kàdúnà gbogbo àdìdí dúró inú bá bí àfáàyàn inú bá bí ọba ní ẹnikẹ́dìdí tó tọ́lọ́wọ́ bá ẹ̀kẹ́ tíjú ọlọ́wọ́ síkọ́ tí wá adájọ́ náà wọlé bọ̀

ó nílé wa ó jà wọ́n try try try láti ti àwọn àádìí tó wọ́n pa bídí àdàtù ẹwọ fa'ina kúlà bídí àti dọ̀lára wọ́n ni a fa'ina báadà bídí àti dọ̀lára fa'ina kúlà nìyàrá ní gbogbo bídí àìṣìnà ni iná tó wà dájúdájú ah, ah, gbogbo bídí àìṣìnà ni wọ́n tó wọ́n tó yá àdìsí تدوز ايه وكل ضلالة في وكل بدعة ضلالة وكل ضلالة في النار تري بعد يوم هو في الضلالة في النار وني معلومة هنا هو وجه كان هو وما حديث لو قول هو وكل ضلالة في النار هو قاعد وطلع دي دان يعني حديث ايه الامه هي wọn kù sọ́nà 73 gbogbo ẹ̀yìn náà ni àfẹ́yọ̀ kan wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ ọdí bẹ́ẹ̀ gbogbo àwọn àdíṣẹ́ àdíṣẹ́ fẹ́ rẹ̀ mú wọ́n try láti wá àwọn mohadithon kó lè bàtà pàdé ìsìn ẹlẹ̀ ara kọ̀wọ́lé ó di yíwa ọlọ́mọsá àfọ̀rọ̀ yíwa ọlọ́ọ̀bà náà wọ́n قالوا يا رسول الله اليهود والنصارى kára ọmọ tani tí ẹ bá ti yẹ̀wúlà dìnnà sára tani tatuwa ni ẹ máa kọ́sí àwọn yẹ̀wúlà dìnnà sára ni lọ́fà mùsùlùmí dáadáa àgọ́dọ̀ kọ́sí wọn òní àkàrọ̀já àhó imam bukara tí mùsùlùmí gbàdí sí wa wà á bẹ̀rẹ̀ tẹ̀lé mẹ́nu تعاذير من أن يقع هذه الأمة في مثل ما وقع فيه من سبقها إلينا لكلفوا كسرا كالأمة ما قسنوا انتم وتوسوا جوا قسنوا ولم يقع قسنوا تنكي يوتي ودى الله tí ká máa bá lọ́gbá tó báyìí náà ọlọ́wọ́ pẹ̀lú ọlọ́wà ọlọ́wọ́ mú sàjíkó yíwọ́ ọlọ́wà ní mọ́ sí mọ́ sọ fún wa kẹ́yẹ́ ti kíkà yìí nìkan nìkan ó wà very very important nìkan but kámúlù kámúlù nìkan ó di ọ̀pẹ́ gbọ́ wà láàrin àwọn alùsùnà ẹ máa fa jọ́kẹjọ kó máa jọ́kẹjọ jọ́kẹjì ní kó máa kẹ́kẹ́ kílọ̀kà gbẹ̀rẹ̀ pẹ́ẹ́jẹ̀ àwọn nǹkan tó dúdó rújú tó rújú tó ń ṣíṣe rí àkọlù tó hàn tó hàn tó ẹ̀ká máa kọ̀ nìyà ó di yíwa a máa jọ́kẹjọ nìkó máa jọ́kẹjọ nìkó máa à wá wọ́n máa ṣe jọ́kẹjọ wáwọ́ sọ anábì ìjọ tó bí mẹ́lọ́sọ mọ́ ló kọ̀ àbí ìjọ tó bí Ibrahim lọ́sọ wọ́n ti wọ́n bí mẹ́lẹ́ mi lónìí ó kọ̀ rẹ̀ jẹ́ Ibrahim ó bí wọ́n Musa ó di yé ó di lọ nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà lọ́wọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم